قال أني دخل رمضان أني أسر رمضان ولي فخفت أن أصيب امرأتي أني وانقيا ومن صنع يوم وصاوي فبشرت منها وما رفض لهم ليس تنظن اللي قالوا يعوني فصاوة وما رفض لها فبشرت منها تريد لي wá fi ẹ̀yìn ìyàwó òun fi tọ ìyá wọn pé níjọba fi lè súnmọ́ má súnmọ́ ìyá òun lọ súnmọ́ láti lè fi dínà sísun mọ́yàwó ní ọ̀sán àwẹ̀. فانكشف لي شيء منها ليلة ló bá di òru ọjọ́ kan ní ara nǹkan díẹ̀ bá sílẹ̀ ní ara rẹ̀ ara rẹ̀ bá sílẹ̀ díẹ̀ sí ní ìwọ ọjọ́ náà ọ̀rọ̀ kan àti òhàlẹ́ ìhà bí òun ṣe súnmọ́ ìyàwó ń jọ náà. Fàkọ́lá ní Rasulullahi sallallahu alayhi wa sallam. Òun dọ́gba nàbí òun sọ̀lá ifá nàbí. Anábì wa sọ fún un pé Harry Rọ́kọ̀bá. Ntọ́sẹ̀ ni pé àkókò sàkàrà ntọ́sẹ̀ yìí. Lọ́gbọ́kùn ní ọ̀nà ẹ̀rú fàkótó náà amúlùkù ìlà àbàtì. Òun náà fà náà gbòòrò pé níbo ní yẹ́ bẹ́ẹ̀. N ò lẹ́wù kàkà tí mo lè gbọ́kàn ní ọ̀run rẹ̀ lágbára ẹ̀. Kọ́ọ́l Adébọ̀wá ní ọba lágbára yìí ètò kan. Fọ́sùn. شهرين متتابعين àwọn tó ṣe yìí kọ́ tó lè máa kọ́ńtínú àti máa súnyàwó rẹ̀ padà wọ́n wá gba àwọn oṣù méjì léra wọn. òun wá fún àná Muhammad lẹ́kùn pé wàhálì asọ́pù lẹ́dí asọ́pù dá nínú sọ̀rọ̀ àwọn ọmọ náà ṣe yá. kí ló sún ojú ojú yìí? kí ló sún ojú ojú yìí? àwọn náà ni èmi sì lágbára láàrin oṣù kan tí ilé múra gbó kí n má sún ìyàwó mi oṣù méjì lọ́wọ́ ń rí yìí anábì ká má tara wa àjọ káyìn o paul anábì sọ̀rọ̀ náà sọ̀rọ̀ pé àtọ̀ ẹ́ sọ̀rọ̀ pẹ̀lú nǹkan rí ìtìyà mi kìíyà wọ́n lágbára eléyìí nǹkan lágbára kọ́kọ́ wọ́n lágbára kejì nǹkan wà sí ni pé wọ́n wà lọ wá sábà làbíbù wọ́n fi fún èèyàn ṣíṣe àwọn aláìní kó fi fún wọn kí wọ́n jẹ́ kí wọ́n lò. أخرجه أحمد والأربعة عند النساء وصححه ابن خزيمة وابن جارود. حديثه يزور عن ìdájọ́ nínú nǹkan tí a ń kà lọ́wọ́ ní ọgbọ̀n àwọn òbí tí ẹyin ìyàwó èèyàn èèyàn fi jọ ìyá èèyàn nígbà tí wọn bá ti sọ bẹ́ẹ̀ èèyàn ní súnmọ́ ìyàwó ọ̀nà nígbà ọ̀rọ̀ rárá bá a fẹ́ súnmọ́ ìyàwó padà àdìgbò san ìtàn àdìgbò sọ̀kan ìtàn àti ó san àwọn afáàní bánábí sallallahu alaihi wasallam kò ti tó yìí bẹ́ẹ̀ lè yóò sànà pé ẹ kọ́kọ́ ní ọ̀dà ọ̀bọ̀kùn lọ́rùn ẹ̀rù tó bá ní agbára rẹ̀ ọ̀dà gbà wẹ̀ tó bá wà lágbára àwẹ̀ náà ẹ̀sìn ló wá kan pé ó fún yàn lóúnjẹ. àwọn kí n wá wò pé ìwúrọ̀ mi lọ́rùn sì tọ́ ọlọ́run kọ̀ ọ́ tó báyìí ni àbí wo ni mo fẹ́ lé sí. ẹ wo sọ̀hábà yìí nìsín ẹ wo tó sọ gẹ́gẹ́ pé ìgbà ọlọ́run náà ló sún nípa kó máa súnmọ́ ìyàwó òun lọ́kàn áwọ̀ ọ̀dàjẹ́ ìṣèlú bàbá yìí tó ń ti bẹ́ẹ̀ ìgbà tó dáràn náà káàkì sọ̀tàn dandan ló súnmọ́ ìyàwó rẹ̀ alẹ́ fún mi alẹ́ bìí ni kò sàtàn náà kọ̀ sígbà pé ìgbà ọlọ́run ló súnmọ́ débẹ̀ sọ ìdájọ́ rẹ̀ ló nígbà kan bá ti fi ẹ̀yìn tó fi jọ ti yá rẹ̀ pé èyí tó bá ti súnmọ́ ìwọ ìyàwó mi ìyá mi mo súnmọ́ òpin àbọ̀ súnmọ́ ìyàwó náà padà ìtàn àti ìwé sàrẹ̀ lóyún wallahu ta'ala a'lam bishawab. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. alákọ̀ọ́kọ́ wọ́n ní ṣé ẹ̀yìn nìkan lẹ́yìn lè fi jọ lẹ́yìn lè sọ́bà ah, tí máa ti ń túmọ̀ ṣẹ́kọ̀ọ́ sí tí máa ti ń túmọ̀ pé ah, ẹ̀yìn lè sọ language ọ̀rọ̀ tí yẹn sọ ní ti ń túmọ̀ ni pé tí máa ti súnmọ́ ìyá mi ni mo súnmọ́ tí máa ti sàpé tó túmọ̀ nù tí yẹn náà sì léènì náà nù so kò ló pé wà ló kò yìí dákọ ẹ̀yìn lọ́wọ́ àìmọ́ báyìí mo dákọ ṣùgbọ́n kò sàbí túmọ̀ náà nìyẹn ọlọ́run tó ara àdá mi sọ. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní tí wọ́n bá ṣe ìforúkalẹ̀ ìgbàgbé níbi ìrún kó ní bùkátà táyà àbí kò nídi kò nídi fẹ́ràn sọ̀tàyà náà ìfúrásì náà ẹ̀ sàlámà rẹ̀ náà. ẹni ọmọ yìí lé ó dáhùn àtúnú àjọpín dá ìfẹ́ sí ẹ̀kọ́ sí lóṣì ọláwọ̀ tàbí àbí sọ̀rọ̀ àlékún sálà ń tó lọ́wọ́ kàtó. wọ́n gbọ́ pé kì í ṣe inú àwẹ̀ ló sọ ń kọ́ ẹ rí i pé òun ló súnmọ́ lọ́sàn-án àwẹ̀ kì í ṣe kàfàrà kó súnmọ́ ìyàwó ẹ̀ ló kàn kìí ṣe kàfàrà kó súnmọ́ àtúntò alẹ́ ló ṣe ó sì lẹ́tọ̀ọ́ kí wọ́n súnmọ́ ìyàwó yàn lálẹ́ ṣẹ́jẹ́ ti ní ṣe ó lẹ́tọ̀ọ́ kí wọ́n súnmọ́ ìyàwó yàn lálẹ́ ìtàn pé ó fi ìyàwó rẹ̀ ó fẹ́ yẹn jọ ìyá rẹ̀ ni. Ẹ ẹ náà. Ẹ kò sọ̀rọ̀. sì mọ ìdájọ́ rẹ̀ àmọ́ ìmọ̀ ìdájọ́ rẹ̀ sókè yìí tí mo tí mo fẹ́ sọ yìí lẹ́tẹ̀lẹ̀ alẹ́ mi ń rìpọ́ọ̀tù nípa àwọn ìjọ tó wá sí kọ́ọ̀tù wa ni síwájú sí ìmọ̀ ìdájọ́ rẹ̀ wàhálà kan sáà kò lọ́kọ̀ọ́. ní ọ̀sán ah, nígbà tó bá ẹ̀ títí lè nígbà tó bá ẹ̀ títí lè Allahu ta'ala lórí àwọn ti dáadáa lórí àwọn ti dáadáa ọ̀sán. sí ìdí ńlá. Ọkọ̀ ọ̀tọ̀ ní kọ́ kíkọ́ àti alálàáfẹ́ ń to ọ̀kọ̀ nípa láàpù kíkọ́ àti sọ́yìn ìdáhùn padà àti sọ́ gẹ́gẹ́ bí ti kí ẹ tó búra pé òun fún ìyàwó òun ọkọ̀ àti sọ́yìn òun. yo eh, ya decía, Eh. Eh, eh, no, no, no, no, no, no no, no, no, no, no, no no, no, no, no, no no, no, no, no no, no, no no, báwo bá tánà tí ó kó tó lè súnmọ́ yóò kó sọ̀tà rà. Ah, wàhálà sọ̀rọ̀ ok ok ok. Okay. Then kó má torí ẹ̀ kó ní ìgbà tí wọ́n ti wá lójú gbọ́ báyìí kí máa kú bí ẹ̀ kí máa kọ́ntínú lọ kó má sọ bẹ́ẹ̀ sọ kí náà. pé òfin tí à ń lò lọ́dọ̀ wáyé àyè ṣẹ́gbẹ́ ti ṣèkọ́dá adájọ́ lè dìtẹ́lì bá ti wù ú tó má gbìyànjú àti kóòtù kó pààyàn ṣe adájọ́ sì rí pé lóòótọ́ ló pa adájọ́ lọ́dọ̀ tó wáyé wọn lè rò pé ọ̀dà àwọn tó láwọn ròyìn pé orí báyìí orí báyìí lọ́sùn àwọn ọdún báyìí ṣẹ́gbẹ́ ti gbogbo àwọn kan lè lo ṣẹ́gbẹ́ lọ́dọ̀ wáyé báyìí bọ̀dé nípa bẹ́ẹ̀ bá ti dì náà tó bá mú un tán ṣe jù bẹ́ẹ̀ náà lọ wọn ní tí wọ́n di àjẹyàn yìí àwọn ọ̀tẹ̀ ẹ̀ka púpọ̀ dáràn tó wà ní ìṣẹ̀ṣẹ̀. náà rọ́bà. ọ̀tún náà bí alásán àbí òun yóò sanwó lásán ni wọn ní kò ní gbàwẹ̀ bí náà. Ah, àwùjọ tá a bára wa yìí tí a bá fẹ́ túbá tó yẹn yẹn wájú ọlọ́run táwọn bá tó mọ̀ sóha òun náà ni àwọn ọ̀làlà títí ra tó kalẹ̀ náà ni kí ẹ máa fún ọ̀ṣọ́ ọ̀dà kó kù sílẹ̀ ṣẹ́gbẹ́ gbé bá ti ti sílẹ̀ wọ́n padà sílẹ̀ mọ́ àwọn ọba akẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ ni kó dá padà fún un àwọn ọ̀nà tó mà pé tó máa ń ṣe tó máa ń tẹ̀lé lànà yìí òun lè máa pọ̀tún láti máa tẹ̀ kó fa nǹkan lẹ̀ kọjá ó lọ́ọ̀rẹ́ ni àbáwọn ọgbọ́n fi ń jẹ́ sí ṣùgbọ́n nísìnyí ọlọ́ọ̀bà tó bá rẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب إليك السلام عليكم ورحمة الله